صلوا على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت ورحمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم العالمين إنك حميد مجيد آمين الحمد لله قدش يا الله تبارك وتعالى كتاب مواكارو يمي البركة وشو البركة قال بوبا يكراتو قرآن بإذن الله أبجوي عليه سورة الصفات آية دليكا نوبة بيجي يوم inshallah waya da lika na gobe yiwu mele ọbọ karatu anya kwana ne bilibili la ene ji anya karatu alkur'ani ne wasu mujahid muhammad kaka goji nko alu imam malam muhammad rabiu wọn ya koji wa abi alamibi kuma zọka ti karatu wa ishe wa gara mkwala duka ke ocho gide alawagin ba wa bada in wa koro بسم الله الرحمن الرحيم فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من وأرسلناه إلى مئة ألف أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستبتهم لربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون بارك الله فيك وجزاك الله خيرا عباد الله الكرام السلام عليكم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته èyí ni ṣe april 1 na june 1 2019 ní kí a lọ lẹ́pà gregorian calendar àti yóò dọ̀ ipò ògbó ẹ̀kọ́ wọ́n mẹ́jọ ọdọ́ 1440 islamic calendar àdójú olùkàtà yídina abdullahi yunus alayhi salam kàdífò olùkàwọn yọ ọjọ́ mẹ́ta dọ̀kalẹ̀ kàdé òṣogbo kàláwọ̀ àkàwọn wa àbíyẹ́tẹ́ rẹ̀ yàtá rìnà rìnà tẹ́ni ọ̀gáfárá tó bọ́jọ́ sáàmì kẹ́lẹ́ máa yọ ọ̀mùnà mẹ́lẹ̀kọ́jọ́ ẹ̀yọ́ gbọ́kọ́ àlọ́ àdóhùn kà kẹ́lẹ́ máa آية 87 to 88 الله أقوى فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين كلمة كديك حدوك إن الله قوى فاستجبنا له ونجيناه من الغم عزودهم تقعوا في أكنا بدايته وكذلك ننجي المؤمنين وقال أمي مؤمن كده أكنا ما قلوا لا أباي وقال ما أبا ما دوبي أكنا شكرتون ألم لكجون لا كلمة كده يمكن نيوه ما تنكن فيهم ما إذن أكيدا àmọ́lá kéda kéda rojú yọ ejó dúdú ìní olórí àìrọ́jọ́ dùgbùn yẹlá ìlàáha ìlà àǹtà ìmọ́jọ́ dúdú dú ìṣọ́jọ́ ìtùn dúpẹ́ mara rẹ̀ ìbílẹ̀ yẹn ni sọ̀rọ̀ ṣáánàkà ìyúdọ́jọ́ wẹ̀fẹ́ yóò òbílẹ̀ sákìwá wọn kìlí ìrìn ọ̀rọ̀ lẹ́yìn mú. èyí àlọ́wọ́ làwọn kàkóhùn ṣe ní ilé ìbí dáàmẹ́ ń amíyú dẹ̀ ìdọ́lẹ̀ wà ní wọ́n ṣe ní ilé ìbí ọjọ́ yọdú òsìlò ọ̀nà àdọ́ àmà níbi ọjọ́ kòun kìṣà láwọ̀ قالوا في ولكما نبي وجو أي في سورة الأنبياء ورونا لما جموك وبوبا أجيا نبي آدم في سورة في سورة الأعراف أي يومي وقال ربنا ظلمنا أنفسنا كان نبي آدم في حواء ودد ما معك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أولا وثلاثي إما شوكا شوك ورسل ويؤمن لنكونن من الخاسرين والله شريك بها منه وجو سما غفر النبي أيوب يعني إني مثني الضر وأنت أرحم الراحمين النبي زكريا ربي لا تذرني فردا وأنت خير الو... وأنت خير الوارثين أما النبي يوسف يعني ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاتر السماوات والأرض توفني مسلما وألحقني بالصالحين أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين أسلوب أدواء ما نبي وزوكا كوري أدواء ما دون وايكو كاكو شو تبو يلي وأنا كدي دو yálẹ̀ dèwò yálẹ̀ dèwò yálẹ̀ dèwò yálẹ̀ dèwò yálẹ̀ dèwò ẹ̀wọ̀n tó lálẹ́ dúná kẹ́ndù lé pakíṣẹ̀ dúná àbẹ̀kọ́ ẹ̀yà tìmí hàn ẹni kẹ̀tì ni ẹ̀wọ̀n kọ́ tánú mi ìyá tìmí lẹ́ ẹ̀wọ̀n kọ́ lọ́hùn ká idójì tẹ̀síbí rẹ pé ẹ̀wọ̀n èkó tó ń gbájá náà gbé ọ̀là tìmí lẹ́ ẹ̀wọ̀n ọ̀hà yá náà pẹ̀tẹ̀ ìdọ́gbẹ̀ kébùlà wọ́kẹ́ pẹ̀lú rúta kẹ́ ya ayu ya koyomu ya ayu ya koyomu ya ayu ya koyomu ẹdí ìṣe ilédè tùlù bàdó àmà níbi ọjọ́ ìyá máa tẹ́ níbi ọjọ́ lọ́wọ́ yé ya lọ́dẹ̀ màá ní yóká adó àgbò gba ọgọ́ làkàkà ẹ̀ ìwò kẹwọn ya ẹ̀ lè akẹ́sọ̀kà tó tọ́gbà lò ọ̀yọ́ kí má nàrẹ́ yóò wọn wà àníbi yóò ọ̀hún náà kì dọ́jọ́ òun lọ́lẹ̀ lẹ́ ọjọ́ ẹni yìí fẹ̀nẹ̀ bẹ́sẹ̀ obìnrin àárọ̀ hákàkú táàkà múdú rọ́dọ̀ obìnrin ẹ̀yà tẹ́ bílẹ̀ àárọ̀ yìí á tètè ẹ̀wá tó tètè lẹ́yìn máa kó nàkí téwò ẹja téwò ẹja àwà mẹ́tò wọ́wá ولو كان ولولا أنه لبثنا فلولا أنه كان من المسبحين فساهم فكان من المنحبين فارتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون إما سبوكي تاني تاني قويلة نيتيو بوكي أودو يوم سيولو أكبر بابي أوايو يودون lẹ̀lẹ́dẹ́ta fi bẹ̀tọ̀ níhì ìmọ̀ dẹ́ ìwẹ̀ yálẹ́ ọmọ màṣíkẹ́bẹ̀ lóhun ilẹ̀ yọ́mi yọ àtún gbogbo tẹ́kọ̀ àkùnmọ̀ akámọ̀nà dájí kọ́ àná yìí ọmọlẹ́mọ̀ mọ́lẹ́mẹ́lẹ́ ọ̀lẹ́ àkànwá kó nàkí nà ṣe dọ́lá ó nàkí nà yíyà tààríf ilẹ̀ lọ́hì fìrọ̀fọ́ yí kàfi ṣídà nà rásánìkùnmẹ́ ọjọ́ mọ̀ ìgbàgbọ́n ẹgbàgbọ́nà mi béyé ìgbà kẹ́ ń kọ́ síkọ́já wí ọmọ ẹ̀mọ́ kóyàn kúrò àkótí báńkì yìí kàbí béyé mẹ́tọ̀ ọ̀pọ̀ kóyàn gbọ̀rọ̀ yìí mẹ́kátá nì mẹ́ ọjọ́ mọ̀ ìkọ́lẹ́ mẹ́ẹ̀ẹ́mẹ́ ìwọ̀nsẹ̀dọ̀ alápẹ́ ìkọ́lẹ́ ọ̀wọ̀gbọ̀ ha tá lulẹ̀ sẹ́dẹ́ka ojúdú òjòjì tá lulẹ̀ ọ̀wọ̀ yóò dó tá lulẹ̀ alẹ́ yìí náà fìlà tá lulẹ̀ àmì nàwáfílù rọwátìbì ẹ ọ̀nà ọ̀rọ̀ mẹ́lú ṣe àmì náfílà yá tàṣímẹ̀tì kì máa yún ọ̀la ní náà lulẹ̀ kó àmì àwọn ọ̀gẹ́lẹ̀ òun á òun màkà ọjọ́ àdó ọjọ́ yà níbi ọjọ́ níbi òun sílẹ̀ pẹ̀lẹ́wọ̀lẹ̀ pẹ̀lẹ́wọ̀lẹ̀ anáwó kẹ́ẹ̀nà mínà mọ̀sàbẹ̀sìn ima ṣe àkéèké mú dé ìdẹ ògbó kìsà ṣe bá dáyé mùsọ̀bẹ̀ in a máa ti tàbí ìbò dot ìtìlẹ́kùn jùzì alẹ́kùnlé rẹ̀ jùzì pàtẹ́ ń ka ma dúdú dẹ́hùn yóò gabadíà rẹ̀ ẹ̀hùn ṣe ń gabadíà ìbádà ìbádà ni tàbí ìmájábọ́ ní ẹ̀ta ti tàbí yìí bí máa na tẹ̀sí kéde wọn na ṣe múlẹ̀ bá dá yìí bí máa na ìjábẹ́ náà ìta ṣì bá dánú tánẹ̀ tánẹ̀ ní ìṣàdó yí ànẹ̀ wọn yọ ní nà ṣe tánẹ̀ ọkọ́lẹ̀ yọ̀yàn kùmọ̀ adé yóò wọ́n tákì wá ní ẹ̀rọ nínú lẹ́lẹ́bí sàfihàn ìbẹ̀kọ́ níhì wọ̀wọ́ ìmọ̀dé ìwẹ̀ ẹja gbogbo ilẹ̀ yọmi yọmi àtọ́rọ́ gbogbo yé pààyàn kámọ̀nà dájú pé wọ́n yìí tọ́dàbálẹ̀ wọ ọmọkùnrin kẹ̀nàbẹ̀rẹ̀ yá dínì tíráì kẹrátánì kẹ́nàmẹ́rin èèyàn dọ́là ìwá ẹgbà dọ́là ní ìwá amúnukú bébé amàǹmàtàbà ẹgbùmáyọ̀lá ní ẹ̀yàn wà áyá yóò pa á máa ní mi kɔ lɛ doŋɔ dzɔ kɛ mi su kɔlɔ yɔ yɔ mi sɛŋa dzi atani dɔgbata kɛ gbake wa ɔdzɔ ati yɔ kɔ kɛ sɛŋa ne leke dɛ alɛ o abebi yɛ mi kolo doŋɔ wa kamo dodo wa kawo du tolo takɔ lake dɛ ya ame ma yɛ ama gu bɔlu ama tso ke bɔlu ama tso ke ɔtsatsa. onuge ohun yẹta ní kẹmẹ títí náà yábẹ tì ní àmọ ní múlẹ òsọ pa ìdẹbẹ abáyọ ẹgbẹ náà yábẹ tì alọ tí àkọnuge ohun yẹta náà kí yẹn dàgbà máa dìbò òdòdó yẹn tó dàgbà máa tò lórọ mọ òlẹ kókè lẹẹlò ẹnẹkẹ náà jọ kí àrírò jọ kìsọ náà yà á lò lọ gẹlẹ náà. òwú gbogbo máa tọ̀ ṣáṣá ayáàlò ọ̀gẹ́lẹ̀ àmẹ́hùn gbólógbólẹ́pọ̀ ìwọ́njọ́ mọ́ kálùlẹ́ àmọ́dọ́dá náà ìyà ní ìnàbọ̀ ọ̀rẹ́wà wọn dédé wọn dá kàmá náà kóbọ̀ tẹ́tá wọn dédé wọn aláwọ̀ ẹ̀mdàjẹ́ wọn ká fúpa àmọ́ àtòrí pàmì léèfì ka kàdé òun ní ṣédé ká wọn ṣe dáká kó akẹrẹ kẹrọ abígúndẹ́nà kí àjáyọ ọjọ́ odó tánà ẹ̀yà abọ́jọ́ àlẹ́kọ́hun فنبذناه بالعراء وهو سقيم فنبذناه بالعراء عمد الرد أتجو تتي الرد أتجو تتي لي وهو سقيم تاكي شنك الله إن شاء الله ọlọ́nṣọ́lá ọ̀gá tó dé rẹ̀ ya kìtẹ́ ọjọ́ ìníní jẹ́ rẹ̀ ya ayé kùránì kàwọn hadith anibia sọ̀hí kàwọn ṣídé àmì máìlẹ́mí bọ́kùnmáde yúwẹ́un kì á lò lẹ́yìn àdínì bẹ́bẹ̀ ọjọ́ méje bẹ́bẹ̀ ọjọ́ gbọ̀mí mẹ́ta. òkà ọ̀tàgàdà bible òun ọjọ́ mẹ́ta kóòdù mẹ́ta ọjọ́ mẹ́ta kóòdù mẹ́ta lẹ́yìn ìka ọgọ́lẹ́mẹ̀ ìwọ́mdù fọ́ ọmọdù fún yíró ẹyú abidùgbò yíró ẹyú lèdì tòdó kọlá jesus kì wá ìkókò májíw kì á kọlà ẹgbàkàmí jíw wá tọ́ ìnínì ológbò ẹ̀ngàn kì náwá. chao kicho ni cho jo ni cho cho chi ki ado yoma kene as Jonah was three days and three nights in the in the belly of the whale so shall the son of man be in the heart of earth so shall the, the son of man shall be three days and three nights in the heart of earth. Look at Jonah. sọjọ́ mẹ́ta gbódò mẹ́ta ihò ẹja kìtẹ́ ayé ọgẹ́lẹ́ ọ̀hún son of man àmì kírísítẹ̀nì ilẹ̀ ẹjọ́ kí son of god òun kì ní orí ìrìn àwọn ni son of man ọgẹ́lẹ́ gbàgẹ́dẹ̀ ọ̀hún ayé dẹ̀ in the heart of earth. was he alive in the heart of earth? Was Jonah alive? Jonah was alive. And when Jesus said, shall so the Son of Man of in the heart of earth. Akasha analysis olakideka go three days and three nights. You know, Inojo kadomo kaboa Christian, madoki Good Friday. ọjọ́ kí jesus màdùkàbà mórí kó ìkótó ojú orí tó dàgbò rí òbẹ̀lẹ̀ tọ́gẹ́lẹ̀ náà tírí màdù tí a níbo ojú orí àdò rí tẹ́kù màdù yìí èyí sẹ́pọ̀lkà màdù yìí lẹ́ ọjọ́ friday three days lẹ́sánẹ̀kọ́ on friday evening daba ki bible ka em de evening ni moro ka moro ko yele yoti ome ya ki won dota three days chana ku friday evening This yele don but night yung full we have one night eh ọjọ́ náà ń wá ìmúdọ́jọ́ saturday saturday we have full day how many day we have now one day and one night then sunday odu ìmọ̀yàlẹ̀ wudu àní night múnu night méjì day òmùnà wọ́n yà àní dé múnu dé sunday on monday òdúdú jesus rose from the sepulchre and ascended to the heaven and ascend to the heaven ọ̀rọ̀ ka múnu dọ̀mọ̀ ọ̀rọ̀ ka múnu mà ní òdúdú uh-uh. ọjọ́ monday kó èwo yìí ló tó yálẹ̀ yìí ọ̀rọ̀ ka méjì odúsolú odúse yìí àbẹ̀kẹta But thank bọ̀tẹ́ǹkì bible kàyẹ́ ni three days and three nights tọ́ ọ̀lẹ́lẹ́gẹ́ta ni ìnàmọ́lọ́gẹ́dó yíò nánà aswa kimacha kubuki nataka dile na kwa maji yako le yuko yuko ni anikenyele ayo itan yang ngasih karatu alu Qur'ani kan ojo kan ibi Yunus aja ya ikan wani hadis ani dia kan wani inda domo ya mojo gbe ka ki Qur'ani kan wani to فنبذناه بالعراء وهو ثقيل عمل الرب بهجته إشنوك ثقيل asakọ tọ ẹhùn hapùnù bí lẹ́gẹ̀ wà á ń bẹ̀tìlá àlẹ́yìn ṣẹ́jọ́rọ́tà يقطين وأنبتنا عليه شجرة من يقطين أمو أمولد فدوم كوكي ولي يقطيني ولي قطين كلي ماني أدو ووانشي كي أبيه أما يوم كي أردو لقودو لقو جانب الرسالة كوميسيان كوميليكي سيقطين شيء شيء bẹ́bọ̀ àwọn odò akàkẹ́ kọ̀kúmbà tọ́ ẹ̀hùn kìdẹ́ yìí tí ẹ̀hùn kò máa yẹ kí a dó ogun àwọn la gbìtìgbìtì ngbò kìtẹ́ ìtùgbò kò rí mẹ́rọ mọ́lẹ́ ìnàmì bẹ̀yà ní nánàánà kàá nídìí ká mà lọ lẹ́ ẹ̀hùn kìdẹ́ yìí kọjọ má yẹ mi gádà mi information dábàá kò náà tẹ́lẹ̀ tí yín ní ẹ̀hùn kò lè sọjọ́ yìí ń ẹ̀hùn kì á lò lẹ́mí inṣàlá àdé research ojú bí ìzìnnìlá bẹ́ẹ̀bẹ́ẹ̀ ní olílẹ́tọ̀ olí mọ́dọ́kọ́ wà bàpà nígbàtọ̀ wà bàpà ìṣẹ́ni ṣohun ìṣẹ́ni àmú lígidẹ́ igi ajẹ́ yìí dákọjọ́ mú gbẹ́tọ̀ ọ̀làdún òwe pèmí wà rọ̀tọ̀ọ̀nẹ́wò ilẹ́mi àti elfin àwòyẹ̀sìdún òbílẹ̀ àwọn òkú jẹ́ ráàmù nẹ̀ 100,000 <coughs> ma be butɔ le we one hundred thousand do ta àmọ ìjà kọjú ẹpá níbi oníṣà rọmà wọn ṣàbọjà ń kíkó má tẹlẹ ayé butɔ le we one hundred thousand do bẹẹ bá gbọ àkíní thirty thousand or forty thousand wọláwọ àlà wọn àdàbí fọ ṣẹrọmà wọn níbi oníṣà yìí kejì ṣẹrọmà ẹ̀dàbí yẹ́ kéjì sẹ́rọ málẹ̀ ẹgbẹ́ ẹlẹ́màlẹ̀ kò máa múlò lọ́ lójú fẹ̀dọ̀ lójú ẹ̀gàrì lójú jìmá kò máa ṣe ní bù mọ́ òbílẹ̀ hmm, ìkéyìí dẹ́rù máa mà já tòdójọ́ máa zábàdúwá ẹgbẹ́ sọ́dọ̀ tó yóò nù sàtàtà mọ́ aláwòyẹ́ ní pọ̀lẹ́wò فلولا كانت قرية آمنت فنفعها فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين بارك الله فيك آية نجيئت في سورة يونس أبيل كانت قرية آمنت فنفاها إيمانها في ودوما ميما نادوك ما نعاشقون إلا قوم يونس تدب قبو جانب يونس لما آمنوا أبا مميما ندو بغذاب داي كشفنا عنهم عذاب الخزي أما جابتنا وكتدود ببمات في الحياة الدنيا إلى ومتعناهم إلى حين أجل ما وجي لك دائما هو جيدا دي لك وطوبة طوبة تقجو قرائما ẹnkà yìí kìdẹ́ àdùnmọ́ wa ọjọ́ máa jábàdùn ajá ní kìdùkẹrẹ bó máa bìkàlú bí òun ní tamádọ́mọ́ ni àmọ́ abámà ẹjú dáadáa báyìí màmá lélẹ́ kàkọ́là níbi òun ní tamádọ́là kẹ̀kẹ́ táàmà yín kí jẹun màmí má ní kí wọ́n jọ ìmá ní lẹ́kùnmá dóyé ọjọ́ àmì má ní má pa ìyá má zabalẹ̀ kẹsẹ̀ yín bìí má dẹ́ olùkà níbi òun ní sáà ìsúre gidẹ́ ìkóyé mẹ́ ọlẹ́wọ̀n àmúdàbí ó yọ̀ ọ̀la níbi mọ́ ọmọdún fami káfíìrì kó maka àbí màgbó màmá jẹ gbọlọ àwọn ní màwò pààyè yóò jẹ tá màá dàbí blasphemy of time èyí dọyọ màá kọjọ nù ma ọjọ ń dàbí ọjọ lálẹ lọdàbí religion bíbí kébìlì ìdúnyún máa lọ. kùmá náà kí ni ọjọ́ nù ma àmì religion ọwọ́ ọmọ àti. ami kabre maka me amale kwe to munu bolojo machi ami yu ame wo zero e to mo jo me ati abi christian ama ga ki jesus only son of god na gani ko tangole to ya na mi rum ama to do jo jo jo ya mo di kuma ne kuma do mo jo do mo jo ya na mi hindu amo de ma ma do so mo jo o mo jo ma je kute obi ka ni bia fèsì màmàjà fèsì ọ̀yẹ́ mà èyí ni ọ̀nà ọ̀jà mi káfíìrì òbẹ́yò má kà má kà màlẹ̀ ẹ̀kọ́ ẹ̀sọ́ múnú bẹ̀lẹ̀ ọjọ́ mà ṣe ọjọ́ ìnà níbi fàstàfíhìn فاستفتهم ألربك البنات أم خلقنا الملائكة إناثا وهم شاهدون ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون بارك الله فيك لإدعم الله كما نبي صلى الله عليه وسلم فاستفتهم تمانيني مدن رجوك غدا آل ربك البنات أيضا وهدوي وكين نمون بلا ولهم البنون أما كيا نمونا كلا أه أم تسي كوجوا كوجنا كده كي واي في سورة أغانا نمو وإذا بشر أحدهم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون أم أربوا ين مكة وإذا بشر أحد أحدهم بالأنثى سنقول أن دوما بما ملبار داون kàkí ó lè yí ilé ó yí ilé lẹ́yìn àgbàtà ń jẹ́rẹ́ kí èmi ní tẹ́kí ń máa ń kọ́ ìyàwó bí tánìta ìmúdọ̀mọ́nú bọ̀lọ́wọ́ lẹ́hùn ìṣe bá vọ́lá wọ́jú hóhó mọ́tòwọ́dàn yàtá lè kó dùdú gbogbo aná ọ̀yẹ́ lẹ̀ ejú ń àṣẹ dúdú ti pa ìyàn gón wọ̀wọ̀ kẹfìm yàtá ní ìhùn ṣẹ̀pẹ́ kọ́kọ́ dòdòdó ayé ń sìnkú àlàrúnìí. ọmọ yìí ìwọ yóò náà dejú tó àkọ́mọ ohun dẹ́ ọmọ onúbìlẹ̀ ó yá sókàtà kì ń ngunu geun gida yatawarọ min alqawmi ya na de yuma ya gbado keda we hoya abo ya wo ma bi kamu na gbo akomo nu bulengi na yo le na min su ima bushiro bi to de do dudu labari kuma dunga ko yan bi mu nu bele ti ama ko bo ki janu mo igbo eyu enu ti ma dugo eyu ene ki mani le ki ene ka ene ene pabie ka eyu gele ma dugo ke mena ki yoji ka mo lo de me gudu tobi na ido tali o da ka da ka ko odo ida oroka màtọ́nà fún yìí dúdú àmọ́lọ́dẹ ngbodó kìdá kìdá mọ̀nà kìyànú mọ́ ìyánẹ̀dọ̀ kìá ìkàlà lọ́mọ́lẹ̀ ọ̀nà ìbáyìí báyìí báyìí bá kó ìyánà lè tọ́gẹ́lẹ̀ kìdá ń máa rà fúnṣà kọ́ ìyàmọ́ ọmúnú bẹ̀lẹ́ bí kàmọ́nà ọgbọ́ ọgẹ́lẹ̀ ànáde yóò má jàpá mọ́nà tẹ́ ayọ́m síkòó àlẹ́ ẹ̀hún ní ewọ́n yóò abeke do wayi ado wayi tudeju tudeju aboki nɔla ri mɛ ɔyɔ enoma, oyo ka ma ko enoma no ama ko ma ɛnɔma ɔma ka emu da nɛyi ɛtɔmɔnubilɛ ɔmɔnubilɛ kama ɔwɔ ŋɔla ma mɛ ɔyɔ kɛ kɔ ma ba nɛni kee nɛ ɔtasu kataki se gɛwɔn mama kama dɔmɔdɔ la yi. alirọ̀bíkà albanatu òódó ìwẹ̀ kí nọmúnú bilẹ̀ wọlé wọmọlùbẹ̀nú náà àmọ́ kí ànọ́mà yóò nẹ́kẹ̀lẹ́ ìkàmà àtúnwọ́lé màdé yìí ọjọ́ láyé ẹ̀ngọ́ yẹ́wé sọ́rọ̀ tó nájìmí ayá 21 to 22 ọjọ́ akàmà makabiri direct alẹ́kùnmù zẹ́kẹ̀rù wọléwò oúnjẹ. tilka idan قسمة ضيزى الله يعني آل ربك ألكم الذكر وله الأنثى أما كنا مونك لك ما أقبك وما أمي أونك لك مدهما شيك أخوجو نماتو بيو يويلي هكا نيسان شيك أخو منو بلك ماما أنجو مولي ماني ما دي لا كامو جو ile mo yo kola ngi mi deta alakum muzakkaru wala wal unsa ukpak me pere ojo kini o ni ojo ame kini o mo ne kele yo no bele ki je le tilka izen i dogele kai olu pe kismatun diza ukpe bitame pe ole me die bien en ojo amda biwi wa suratu sofati unga lau yeni am khalaqna al malaikata inathan wa hum shahidun am khalaqna as samawati inatha am khalaqna al malaikata inatha o ashona mi malaiku mu masomu onu bile ma tete ma kanga mai wo أما لكم أعون ما تهم تمون بلا وهم شاهدون نما شهدا نما تنالسي نما أولي لأغيل يا من ديل الله ينهي ألا إنهم من إفكهم ليقولون نعم ولد الله وإنهم لكاذبون ala innahum min ifkihim o meditiana gbọ́la amẹ́mẹ́sẹ̀mí múmini amẹ́ òbóyá níbi muhammadu àmà káàbírí maka èyí fọ́jìfọ́jì èyí mímà dínì ma superstitution fọ́jìfọ́jì kì má sọ ọgbẹ̀síá kíkú gbọ́ yọ́ máa lè bọ́ ní wọ̀wọ́hì lẹ́yẹ̀kọ̀ lónà màá nálónálọ́ ọyọ́ bí ọmọ tọ́dábálẹ̀ ọ̀nà àdómadọ́malẹ̀ wọ́n yọ adopted child máa dún wọ́n yọ kàkọ́jọ́ adopt ọmọ ma àwọn kàkọ́jọ́ àwọn bí ọmọ ọlọ méjì máa kà wọ́n yọ وقالوا اتخذ الله وقالوا اتخذ الله ولدا لقد جئتم شيئا إدا لقد جئتم شيئا إدا تكاد تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا لماذا؟ أن دعوا للرحمن ولدا وما ينبغي وما ينبغي ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا الله أكبر ينبغي ما ولد الله أجب يوما ngwe atan mo wa qawluhu ma nalu nalu ma qala ittakhadha Allahu walada ojo na doctor Charles ọjọ́ wọ́nyún nẹ́ẹ̀ka ní mo dúdọ́ ma lódú ma lẹ́sà balẹ̀ lódú àbókà mẹ́ni enu ẹnu àwòlíyà ọ̀láyé wà áhìbá òhù àmì jíù rẹ̀ àbó ìzọ̀rọ̀ ilé àmọ́ abóbẹ̀ni ìzọ̀rọ̀ ilá rẹ̀ adopted child ti biological child ما اتخذ الله من ولد ọjọ́ náà ma ọ̀rọ̀ adọ́n both biological and adult, adopted child èyí dùn ọjọ́ náà kété wọn oúnjẹ kẹ́mẹ̀ bí ẹnẹ gidé kàkọ́ ọjọ́ náà ma tẹ̀kọ́dù samawọ́tò yẹtẹ̀fẹ́ tọ́rù náà mínú ìbọ̀pẹ́ ó yẹlẹ̀ ìmọ̀mú gbóná wọ̀tànṣẹ́kùl ọ̀rọ̀ أن ممنا يهاكم بها وتقر الجبال هدا وما يأنك ميا يا بنما تدو أن دعوا للرحمن ولدا تدوك ما دومون دو أدي يومي تبالي أكينما وما ينبغي للرحمن أن يتخذ ولدا إدو فمو دو الرحمن كي ويوم الدد يا بيوم الدد tulabale duniani dialo kaumbele kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad wa lam yakul lahu kufuwan ahad laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ojono madon inomo leidon ya biomadon ẹ̀hùn kì yẹ́wọ̀n náà tẹ́nì ọmọ yìí ẹ̀hùn lẹ́nìjú tó yọ ọ la you commit blasphemous times to your lord. it's a blasphemy kuma akɔjɔ anɔma òun lɛ ń ala wɛ aka oyi ube ma aka mala ɛkò sɔmɔ ɔjɔ yanni wa inahum lɛ kaadibon wɔlahi ama ɛni ngala wa ko kolo yu pe kama pe momo no boyo do ngojo kama woyo mo ne kele ngala ye ni asafa al banati ala al bani ma lakum ma lakum kayfa tahkumun afala afala tadhakkarun ala ye ni asafa al banati ala al bani ojo ki o ma unu bele to won le un ojo ma yo ne kele nkàrà mẹ́yìn mọ́lẹ̀kùn ẹ̀hùn dẹ́pa mẹ́yẹ problem ẹ̀hùn dẹ́pa mẹ́ kẹ́pàtà ọmọ ọlẹ́ judgment yẹn mẹ́tìk mẹ́ rúùlù wọn yọ ọgẹ́ ní kìdẹ́ ìdẹ́ ọlẹ́ rúùlù náà mẹ́tì wọn yọ bí judgment mẹ́ kìdẹ́ ìdẹ́ afẹ́lẹ́ àtẹ́tẹ́ kẹrọ́n àbí ilẹ̀ àmẹ́ mẹ́tì gbó kùmẹ́ pébé kùmẹ́ nẹ́tìrú wáyà sí. ọlọ̀kọ̀kwà kúmẹ̀ gbọ́ kúmẹ̀ dòṣokọ́ lọ́nu ńláwó ya ń kàtọ́ gbàgbé yẹ ni. amlẹ́kùn tún tọ́nu bí fàtú bí ni tún ni clear evidence mubin hiki adam biriju cha kakoyo noma mala kuso munu bile mati una mati kumu una lochu uli mati oyo no ya kaki abioma kumu uma kibijo so munu bile abongi ya jiso siso omo yo ilini denga miti olo ya tema uhi ude jiso siso omo yo ọjọ́ sàtà jesus mary àti iye jesus what then relationship kìdá gbàdọ̀ ọjọ́ pa emery ẹ̀hùn should relationship kìdá gbàdọ̀ ọjọ́ pa emery kẹ́nìkà kàwọn abájọ yìí mary ti iye jesus ọjọ́ sàtà jesus what is then the relationship between god and, uh, and mary kẹ́ẹ̀kan wà inene gida agbo yin kubo dute yinin kamena toba kuma cast this question to the audience Bogi believe that Oyo has a son. Oyo kima kimo a ah, ugana yoma meledungu wamana. Am lakum sultanun mubin. Do you have clear authority over it? ŋalawo yɛ ni miya ni clear authority ojú ọ̀la ti dẹ́ bá olólùlù àmọ́ akábìrì obéyù mẹ́kàbá mẹ́yà ká malẹ̀ kúsọ múnú lọ́jọ́ bá challenge mẹ́dẹ̀ fàtó kó fàtó bí kìtàbí kù. fàtó bí kìtàbí kù kuntum sọ̀dìrín. fàtó kó anibi kàwọn anibi yẹ ni. ọjọ́ kan níbi kíkà ọmọ fàtó bí kìtà bíkò mẹ́mọ́ takàdà mẹ́kọ́ wa ríkọ ọjọ́ kàkóhun ṣọ́nà màlẹ̀ ikú ọmọ ohun ma ọmọ onúbìnrin màjí mẹ́gbà púpọ̀ ọjọ́ ìkó rẹ̀ tó dọ̀lẹ́ mẹ́nugùnugùn sọ̀rọ̀ ọjọ́ ìtì ìkúntàn sọ́ọ̀dẹ̀ pé tí a book of Luke madogono pilot matonini are you Nini, tonini Nini, yinini mato many are you then the son of God okay Jesus do you said that I am you said that I am òun kọ́ son of man ni àdọ́ son of man. In numerous verses. Ngbe mu adɔ ɔmɔ yɔ ye Bible jɛ kɛkɔ ɛnɛ mu na kɔla ni Tí òun yà I am the son of God. Àtẹ̀ ìtòkùtà yìí mú ìṣe ihe o. Tí ìwà lè máa dẹ́ mu. ẹgẹni ilé anáni ilé gbẹmú kàkẹ́kí sẹ́nẹ̀tọ́ kàkẹ́kẹ́ ẹ̀sùn àbáwọn àtẹ́kì mímdọ̀ ọjọ́ ìtẹ́sẹ̀ ọjọ́ ọ̀sọ̀ máa dáàlá máa dé tẹ́ nínú ìdájẹ́gbẹ́dù bẹ́ bá hàn mú nẹ ọkùnmá tí jesus nínú book of luke yẹn you say that i am jẹgbàgbé akọlà àgbàmọ́tò nínú as Jonah was three days and three nights in the, in the belly of the fish. Shall so the Son of Man. Yagini shall so I, the Son of God. So Analysis. Jesus is Son of God. Can you use the Bible? Can do all no war war at na Quran if it's any. It's ayin bodo dake surrender kai maka ki gaskiya kyan korona te sa taigala ìrànà máa kàkìsà gbin gógóró ọ ní ilẹ̀ bí òye wẹ́ àtẹ́nà ilẹ̀bẹ́ ilẹ̀bẹ́ tá mọ́tẹ́ ẹnìkìtì ọmọ nke yóò bí abájọ ẹmá tẹ́ nínú ọmọ ẹnẹ ọmọ na ẹ̀jẹ́ ó dúró ẹ̀nà àádọ́ ọmọ nìyí ó bí àtà àgálà àádọ́ tọ́ omi ọmọ àtà àgálà rẹ̀ ọgbà tí òǹkì àwọn ayọ́ ọjọ́ aṣọ ni ó nẹ̀ sọ́jọ́ dákọ́ ní ẹlẹ́ta kọ́ ọmọ ẹni ilẹ̀ yàyà claim kọ́ ọmọ yóò nẹ̀mú ẹ̀tì son of man ó nà sí son of god máa tó máa tó ìmọ̀ ẹ̀ní ni yàyà kàlù yóò hàn àti son of man. akẹ́lẹ́ àgbọ̀lá yìí. yìí bẹ́ẹ̀bùlù ọ̀rọ̀ yìí èyí búkọ matthew alùtọ́gbà fàtó bí kìtà bí kún nǹkan tó ń sọ ọ́ dìké ọjọ́ náà kọlu ojú bí kìtà mọ̀lẹ̀ kó sọmọ ọjọ́ lẹ́kọ̀ọ́ yẹ́ nìyí. وجعلوا بينه وبين الجنة نسبا نعم ولقد علمت الجنة إنهم لمحضرون ọjọ́ kọlọ ọjọ́ ma káàbìrì pé maka pọ́n ọ̀nàbìlẹ̀ tọ́ ọmọlẹ̀kùtọ́ mọ́nàbìlẹ̀ ọjọ́ ọjọ́ ẹni wọjá ẹ̀lú bẹ́ ináwó ó bẹ́ nàìjíríà nẹ́sẹ̀bà màmúdó tẹ́ àgbàdo ọjọ́ màmú ọlọ́pùdó tẹ́ àgbàdo pàmò ayẹnu màmú àgbàdo pàmò ayẹnu nà pàmò nà ana lopo kwa mama peke mo lopo kudu kufu bole tan olo mama lopo dungo yo abade on kwa mali yenu قال المشركون الملائكة بنات الله قال أبو بكر رضي الله عنه فمن أمهاتهن أنا أتيما أما لك زمن بلوزه táàmù ẹ̀ ni a a ọjọ́ bẹ̀rẹ̀ tẹ́ ní abẹ́kẹ̀rẹ̀ wá dé ìgbàpá mi káàkiri kìrẹ́ yìí àmì káàkiri maka mítì ni màá ṣe bẹ́ẹ̀ tẹ́ ní abẹ́kẹ̀rẹ̀ bóyá níbi mọ́mọ́dù kẹ́ẹ̀dẹ̀ yìí ọ

ya yàkí ayálé abúbakar ma yá dìbẹ̀un ma gbọ́ ibi ma tẹ́ tọ́ ìnínì kíkẹ́ kalóta ngbèbílé ilẹ̀ ka kagbágbá ọ̀là mọ́mọ́dù kẹni akóta sá ọla mọ́mọ́dù bí eyú mú pi kí ma nínú ẹdẹjú bí náà báyìí ó màmá mẹ́rùn mbẹ́gì mi yé kọlà ma ma kó hùn dàtí àmì tíìmù èdè àyà lè sẹ́ẹ̀dì náà àbúbọ̀kà o máa yógbọ́ sẹ́yìdì náà àbúbọ̀kà mẹ́rinrọ̀ àyínáàkà mutahayyara àríẹ́kẹta ṣùlúta tí ìlàwò kòókò alẹ̀ èrò kẹdọ̀nó ẹ̀mọ́nà bóbi yóò dùn tíyàn mẹ́ra máa tẹ́ẹ̀dù tíyàn mọ́mọ́dù kìí á jí mistake kúmọ̀ ìyálùmọ̀dù eyọ́nà dẹ́hùn ẹ̀wọ́n kó tọ́ọ̀bì eyúmú pìtà kẹmọ́ agége yẹ́ ẹ̀nà ń bó yóò pọ́ wa káwálé kákọ̀lá kó rẹ̀ dẹ́ kádẹ́ ọ̀dọ́ yẹ́nì ilẹ̀ mẹ́ndẹ̀ ẹ̀tùmúni ẹgbẹ́nà mẹ́adọ́mi tú omi àti ìlà ulẹ̀mí tó yọ náà ní ilẹ̀ láta wọlé ọ̀zà àdẹ̀mọ́ bí láta parí ọ̀zà wọ́n yẹ mẹ́ni láta wọlé ọ̀zà ẹ̀wù yàtí láta parí ọ̀zà mẹ́ ii àmúhàlẹ̀ kòkò rí àbọ̀mọ́nọ́bọ̀lọ́ ọjọ́ òun lẹ́wọ̀n àmẹ́sì wà tí ni kó yàrá àmúhàlẹ̀ kó ena meuga yani mi kaire lerema kakenya kareba malaiku amalaiku machamo munu blojo yani man ummuhunna ana ajiyema eh tiyema kibima ngojo meni skola bin ubaidullah abi senne magonki ni brain ya meyi kola madomu wa ọ̀làyà yà kàdí máa tíọ̀lá tó kàtà náà na òun kàfẹ́ bó ìjà mọ́mọ́ ní ọmọ tó mẹ́rin ní ẹnà bí máa gọ́jọ́ mẹ́rin onúgbé ń wò tọ́ la kìtì yàdé yóò fi gbogbo nǹkan pamọ́ pẹ́rẹ́ yìí yẹ́nà bí ẹnìkan amẹ́gbẹ́ adòye nínú ìjà ọ̀ ṣẹ́nà ìtẹ́ amàlàkújọ́ mú nóbulọ́ ọjọ́ ṣe ẹnà tí yẹ ma bí wọ́n ọjọ́ ma ọmọ àdé dàmátàmà bí wọ́n yọ́ lè mẹ́ amẹ́gbẹ́ àtẹ́lẹ̀ mẹ́ òkú amẹ́sí na gbádẹ wọ́n tó pẹ̀lú àtà ẹ̀tọ̀ gẹ̀ẹ́fíà omi náà dókùlẹ̀ tó rúdò ọ̀làkúgbé tọgbà وأن محمدا لرسول الله ọmọ́wọ̀n bí ẹnẹ ma pa pẹ́lú nẹ̀tọ́lá rẹ̀ ìmọ̀dínà níbi wá ọgbẹ̀lẹ́nà mi skọ́lá ẹwà máa ká náà mi kírísẹ̀ jesus son of god mary mother of jesus What then the relationship between God and man? What can you tell us? بديع السماوات والأرض أنا يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم الله أكبر بديع السماوات والأرض وجنده òkè mẹ́rẹ̀ ó yálẹ̀ pàánẹ̀ ètì ìṣẹ́mọ́nú yọ́ lamọ́ pátámẹ́bí àánà onúgọ̀sọ̀ pátámẹ́bí ẹ̀hùn dàmdàm jókì yóò yá nẹ̀kọ́ yá ní ọjọ́ kìtì sẹ́hùn ní àánà yẹkùnù lẹ́hùn sọ́ọ̀hì wọ́lẹ̀dùn wọ́lẹ̀mtẹ́kùn lẹ́hùn sọ́ọ̀hì ń gbọ́ ọ̀nà nà ọmọ ó dẹ̀wé làǹtí nà ọmọ ilẹ̀ yani da yana ki ada te kon o na wi le jene bu yani da yana ki amo atoru ki na gani ena mu no ala ki abo na gani o ma gene society abu me to do me o yo na buane e ki aso ma wa ti ka un o yo se pe koko la un ki mani do man o na wi le pe mu mu na ni àlékó wàjá ẹlú bẹ́ẹ̀nà húwọ́ bẹ́ẹ̀nà jìnnà ti nẹ́sọ̀bá mahmudu tẹ́ àgbàdo yọ́kọ́ àmàlìyẹnu kàkínà ọlọ́pùpọ̀ kìdágbàdo yọ́kọ́ àmàlìyẹnu ọmọ yóò ní wọ́lẹ̀ kọ́dẹ̀ alimẹ́tẹ̀lì jìnnà tó àmàlìyẹnu kọ́ lé màmá àti tẹ̀mí mà kàkínà annahum

وكان وجونا آية 129 سورة الأنعام وجون يا معشر الجن والإنس يا معشر الجن والإنس يا معشر الجن قد استكثمتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلونا وبلونا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء ربك حكيم عليم آيات آيات لله لو نتي ọjọ́ ya tàlé ìjàmá yẹnu kwánà ọjọ́ na ya ma a ṣarar jini a ma jejú a ma jẹnu kọbi sàfẹ́rùtún minal ins gẹ̀ẹ́sì a ma ó tabali àmúnàkùnmẹ́kọ́lá a ma yẹnu ọjọ́ fèsì má dọ́gbà kwánà ọjọ́ na yìí àmúnà káfìrí dúk majanẹ̀ todo de do kì á kọ̀là mọ́ àkọ́dé kì á kọ̀là wọn ní kẹ́ tó gbọ́gẹ́ ní ọ̀rọ̀ ẹ̀mọ̀ bú gbọ́gọ́ yìí ó dè é lẹ́wọ̀ dá ẹ̀ adédódó àdódó ẹ̀ dódó àtẹ́ẹ̀ta ìmúdòdà kọ̀ lójú tí kọ̀ṣà ẹ̀ẹ́tẹ̀ngwà àmàjẹ̀nù anya kọ́kọ́lẹ̀ akpakóbi hàn sòlò tí ń agbó yí àmàjẹ̀nù ìyàkú ìbèyè ń ka ìyà anya kọ́kọ́ mù nà káhínní ukpayu tuko nenegete pata kogwe biene paso tubu bo abo ma kama chado aya kwa kwiso dile do enga kakap ama torílẹ̀ wọn jẹ́ ẹni kọ̀dìtẹ̀kùtẹ̀kùtù mìnàlíns mẹ́wọ́ tàbálẹ̀ kàmùnẹ̀ láńmẹ̀ mọ́mùnẹ̀ kó lánàánà àmọ́ onú elélélélé àmọ́ ànọ́kọ́ elélélélé àtàmà mi máàlẹ̀mí àmọ́ nẹ́yìn gbẹ̀mgbẹ̀mgbẹ̀mgbẹ̀m ìwà àmọ́ ojójójò yìí mẹ́ni mọ́kó lá fọ́kọ́lẹ̀ àwùlì ẹ́ òun mìnàlíns taka mbegi jamii beye makwea mone egi dama bilite ko peko yo dama yanu ida to kwa jene kolai ama alo lane من ربنا استمتع بعضنا ببعض او يو هوا هوا ايا بني لولو لوا نا بني لك دي يي agbale bene agbale bene nga ma yanu de ko ala nga ma do nga wa e yu wa wale oyo ni annaru maswaqum tó amẹ́ amẹ́ ò mẹ́dàmá ìyẹnu ti kù akẹgbàrú yanẹ̀ wọn má amẹ́ mẹ́ta gbóòhò akẹ́nà yanẹ̀ wẹ́ta takama ìyẹnu kíkẹ́ dàkẹ̀yàngámùnẹ̀ amẹ́ àmá ma yẹnu báma yẹnu màá tẹ́nà mẹ́wọn lẹ́yìn mọ́ khalidina fiha illa ma sha Allah ògbégbè lẹ̀ mẹ́ẹ̀dà yé hun nálẹ́ gbogbo atẹ́gbàkírọ yé yó máa mú mẹ́wọ́n kókó hun nálẹ̀ yẹ̀tún fún nàbẹ́nà وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان بما لتبو حميم آن مغودو مكونا مكبوناتك آآ ثم مرجعهم لإلى الجحيم أدب تما وسنا لبت معكم أدب يا لو تخالدين بها إلى ما شاء ربك إن ربك حكيم أليم abiko سيارو على ale kadi والله ola ido le le السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا خير الجزاء جزاكم الله خيرا خير الجزاء جمعنا الله وإياكم في جنات النعيم في مقعد فلك عند مليك مقتدر اللهم ارحمنا بالقرآن اللهم ارفع درجاتنا بدرجات القرآن الكريم يا ذا الجلال والإكرام وغفر لحينا وميتنا وذكرنا وأنثانا وحاضرنا وغائبنا من أحييته منا فأحيي على الإسلام نتوسل إليك يا ربنا بليلتنا هذا وبمجالسنا هذا أن ترد كيد الكاعدين عليهم وكل من يمكر على الإسلام للإسلام والمسلمين اللهم ربنا ردد كيدهم ومكرهم عليهم يا أرحم الراحمين يا رب العالمين صلوا على النبي الكريم